بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba ọba tí ó pa wá láṣẹ ìka rántí òun ní gbogbo ìgbà ká dúpẹ́ fún òun ní gbogbo àyè. ọlọ́wọ́ ọba yìí ni ọba tí orí rẹ̀ pọ̀ ní orí àwọn ẹ̀dá rẹ̀ orí tí ó fojú hàn àti tí a lè mà nínú orí ọlọ́wọ́ ọba ọlọ́run ti ṣàlàyé fún wa pé bí orí òun ṣe pọ̀ tó tó òun ṣe fáwọn ẹ̀dá ènìyàn tẹ́bá ní pé ẹ fẹ́ máa kà ẹ̀rọ ka àwọn orin ọlọ́wọ́ba tó ṣe fún yín ẹ̀yẹ̀ lórí ìka tí wọ́n bá ní wọ́n ń tẹ̀rọ ìkú ní ìmẹ́ta lọ́ọ́hí látò sóra tí wọ́n ti bá fẹ́ máa ka àwọn ìkẹ́ ìní ọlọ́wọ́ba tó mo ṣe fún yín ẹ̀yẹ̀ lè kà tán ìwà fẹ́ èyí tí a mọ̀ ní orin nínú orin rẹ̀ èyí tí a mọ̀ nínú orí ọlọ́run ọba kí ọlọ́run kí ó mọ́ṣá àti àríkù rẹ̀ fún wa. ìkẹ́ ọlọ́run ìgbẹ́ ọ̀pọ̀lá tó fún Ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́n kò fi ìkẹ́ yìí kò fi kárí rẹ̀ ànábì náà ni kò fi nǹkan kánlẹ̀ nínú ọ̀rọ̀ tí wá láì sí pé ó kọ́ wa ọkọ̀ ayékéyéké ọkọ̀ adébi pé gbogbo àsìkò tí a bá wà àwọn ìrántí ọlọ́run tí a máa ṣe àdúrà tí a máa ṣe gbogbo ẹ̀yà Ànábì sallallahu alaihi wasallam ni ọkọ̀ àwọn sàhábà rẹ̀ àmọ́ ìkí yóò máa yàrá lẹ́nu òun náà ni pé tí ẹ bá ń oṣù wòye ẹ bá ń wòye lẹ́nu tí ẹ̀sìn ọlọ́run bá bá yé ipe níbo ni àdánwò ti bá mùsùlùmí jù tẹ́lá wọn àwọn àwọn àyíká nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí àdánwò ti rọ́lu mùsùlùmí jù ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbíkiri àti àdúrà nínú nǹkan tí ó sì rújú rárá o ṣàìkọ́ tí kòránì ò ta ìṣàlàyé rẹ̀ òun náà ni ọ̀rọ̀ àbíkiri àti ọ̀rọ̀ ọ̀dùnà. àwọn sọ̀hábà tí a lẹ́bi kọ́ lẹ́kọ̀ọ́ yìí ìkọ̀kọ̀ òru wọn lójú ó sì yí wọn yékéyéké kí ọlọ́run tí ó ṣe àlékún ìfẹ́ rẹ̀ fún gbogbo wọn gbogbo wa náà ọlọ́run bá tí ó ṣe àlékún ìkẹrẹ̀ fún àwọn náà tó mú kí wá àti agbé ìjòkó yìí kalẹ̀ ìgbìyànjú wa nínú ìlú òkùnkùn yìí ọlọ́mọṣàjẹ́ kí ó yọrí sí dáadáa àlàyé ẹ̀sìn tó ń jẹ́ òdodo ẹ̀sìn ní gbogbo ibi tí ń jẹ́ àyè iná ni ó máa ń ní ìṣòro kan sí kejì alẹ́ tó wá dúró sí nǹkan náà ó ti wà lórí òdodo rẹ̀ so àwọn èèyàn padà wá bá a kódà tí wọ́n bá padà wá ní ara wọ́n sì padà wá ní ọkàn wọ́n sì padà wá ní ẹnu pé ah hmm, lágbájá àbáwọn lágbájá àṣé òdodo ni wọ́n ń sọ. kódà ń gbà ní àwọn ìṣẹ̀lẹ̀ pé lẹ́yìn ìgbà tí ẹni tí ń sọ tó bá kú tán iná làwọn èèyàn sọ ọmọ wa rí pé hmm, hmm, òdodo ńlágbájá yìí sọ. sọ àti agbìyànjú ìjókòó yìí tí ń jẹ́ ìjókòó súnà ní ìlú òkùnkùn ní ayé yìí kí a máa kó rẹwẹ̀sì yìí káwọn kúrẹ́ rẹ̀ sí ká máa bá ti ọlọ́wọ́ ọba tí àwọn ń bá lọ. Súnmọ́ Nabi sallallahu alaihi wasallam tí àwọn akẹ́kọ̀ọ́ máa tàn ká máa bá iṣẹ́ wa lọ. Gbogbo alimu kí ní ọkùnrin àti ní obìnrin ẹlùgbẹ́rẹ̀ wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìjòkó tí abẹ́sọ̀ àbí ní abẹ́sọ̀ lé níjòkó yìí pẹ̀lú tí ọba ti mọ ọ̀rọ̀ gbọ́ tí ó ti máa rí látara ọ̀rọ̀ ìtìsíwájú rẹ̀ òun náà ni àtọ̀háwú wọ̀síáwá díkìrú wọ̀dọ̀á ọ̀rọ̀ nípa àzíkìrì ṣíṣe àti àdúrà ṣíṣe ìdápẹ̀ ní àzíkiri òun náà ni ìrántí ọlọ́run ọba ìdápẹ̀ ní àdúà òun náà ni ìbẹ ọlọ́run ọba tọ́ lọ́dọ̀ àwọn àfáà wọ́n fẹ́ ṣàlàyé fún yàn báyìí wọ́n máa sọ tààrí yẹn pé definition nǹkan wọ́n ṣàlàyé rẹ̀ bí nǹkan tí a ń pè ní nǹkan báyìí rẹ̀ o kódà nígbà míì wọ́n máa ń ṣàlàyé yẹn débi pé nínú èdè o tí wọ́n ti pé ìyàtọ̀ bá ń bẹ ń bẹ fún nǹkan tí wọ́n ń pè nǹkan yẹn nínú èdè àti nǹkan tí wọ́n ń pè nǹkan yẹn nínú ẹ̀sìn so wọ́n ṣàlàyé rẹ̀ pé nínú èdè nǹkan tí nǹkan báyìí ń jẹ́ lélẹ́yìí nínú ẹ̀sìn nǹkan tí nǹkan báyìí ń jẹ́ lélẹ́yìí tọ́ sábàwò pé kí ni ń jẹ́ àdúrà nínú èdè ẹni kí ni èdè lárúbáwá tó bá ní àdúrà ààbò nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ànídáàbò kí ni ó kí ni ó pínyàn ìlágbájá ìwọ ẹgbẹ́ ni Abdullah ẹnìyẹn pé ẹnìyẹn. àwọn lárúbáwò ni pé dàáhù ó pè ló kọ rẹ̀ àdíkù wọn ni ó tún máa ń jẹ́ kí ìhun wá assistance lọ́dọ̀ ìrànwọ́ ó ni dùáhù yẹn ni pé ó wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀. nínú èdè lárúbáyé tó máa ń jẹ́ alhassu alhassu wa kayfa tad'unani ila an-nar wa ana ad'ukum ila al-janna ìmára alhassu èyí kí ọmọ ṣìyàn lójú kòkòrò lórí nǹkan bí kí wọ́n ní pé ad'ukum ila al ẹni pé mò ń ṣe lójú kòkòrò kẹwàá sí mọ́tàlá alhassu tó wọ́n máa ń túmọ̀ bẹ́ẹ̀ nínú èdè lágbàwá kọ́dà ọmọ ń túmọ̀ pé alqawl kí wọ́n sọ̀rọ̀ pé ó ń pè mọ́ra rẹ̀ tí wọ́n fi dáa annahu kaza ẹni pé ń claim fóun báyìí tó dùn áhùn náà nìyí bí kẹ́ni kọjá lẹ́nu tí kò ní èmi ó ní yẹ dáì أنه أمير أو أنه ملك so inú ìdè lárúbáwá nìyẹn àmọ́ tó bá jẹ pé nínú ẹ̀sìn ibi kí ní jẹ́ àdùá kí ní jẹ́ àdùá àwọn fún ni ó wà rọ́gọ̀bẹ̀ tó lọ ẹ̀bùdí ila rabbihi ó ní kí ẹrú kó máa ṣojú kòkòrò nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ kó máa wá nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ wàtọ́lẹ̀ bùmọ̀ ìwúnẹ̀tà kó máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọ̀tẹ̀dàá ìnàyẹ́tẹ̀wò kó máa wá ìkúlápá ọlọ́run wọ́n sì mú dáadáa wò àti àránṣe lọ́dọ̀ ọlọ́wọ́ ọba bákan náà tí ìyẹn bá ẹni tí ẹ bá rí pé ń ṣe àdúà kẹ tó lè pè ní àdúà nínú Islam nínú ṣẹ̀ríà yóò ní í ṣe pẹ̀lú pé wàdálíkà bí an yubira al-abdu istiqara illa Allah ẹrú ẹni pé ènìyàn yóò máa fi hàn tọ́lọ́wọ́n bá rẹ̀ pé mo ní nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ ìmú eh, ní bùkátà tí wọ́n fẹ́ kó bá mi bíyá ṣúgbọ́ ẹni a lè pé á ah, ń ṣàdúwà wà ń yúbùrẹ̀ ha min áwùlìhí àwà ń yẹ́bọ̀rọ̀ àmín ṣáwùlìhí wọ́kùnwọ́tìhí ẹ mọ̀ rí pé ènìyàn mọ̀ ṣàfihàn pé òun ò lágbára o òun ò sì ní ètè kankan pàwọn kankan lórí nǹkan tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá rí báyẹ̀ tó ṣe pé ń sojú kòkòrò nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ń ṣàfihàn wípé òun ò ní pé ọpọlọ lè ṣe nǹkan fún ìwọ ọlọ́run nípa àwọn ọ̀ka sì lágbára kankan ò kankan irú ẹni yẹn ẹni yìí ń ṣàdúrà àyíká ah, ẹni yìí ó sì ń ṣàdúrà abẹ́ tó ṣe nígbà tí ó ti pé ń ṣe àdúrà kò ṣàfihàn wípé òun ní òun ní bùkátà tó ń fẹ́ kọ́lọ́run bá òun gbọ́ kò ṣàfihàn wípé ọ̀lẹ lòun òun lágbára kò ṣàfihàn ẹ̀bẹ̀ níbi nǹkan tí ń ṣe ó ti lóhun tàdúà irú ẹni yẹn a ní sọ pé ń tàdúà nínú ẹ̀sìn o nínú ẹ̀sìn ìkí ni ọlọ́run o ọlọ́run o ní ìsinsìnyìí yìí lẹ́nu mo fẹ́ kó ṣe mo fẹ́ bẹ́ẹ̀ kó ti kọ́kọ́ ṣe ànìdá ọpọlọ́run ọpọlọ́run wá ní ìsinsìnyìí tó ó ti yọ àtẹ̀zẹ́lùlù ó ti yọ àìkífẹ́ kọ́ọ̀rù ipe òun ní bùkátà ó ti yọ kó lẹ̀ ó ti yọ pé òun jẹ́ ọ̀lẹ ó ti yọ kó lẹ̀ ìdí ń sọ níbẹ̀ pé bóyá ẹni tó òun lè pàṣẹ fún tó á lè pé wọ̀nyí àti ìṣàdúrà lẹ́yìn tó náà yìí o ẹ ti kìí kan níbọ̀ o tó ẹ̀ kó mo sọ lẹ́ẹ̀kan pé nínú tẹ́ bá ń wo àwọn wàhálà nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ibi tí wàhálà pọ̀ sí jù ìtumọ̀ wàhálà ni pé bídà àdádálẹ̀ ìyapa ìlànà Nabi sallallahu alaihi wasallam tẹ bá fẹ́ wo tó pọ̀ sí jù ẹ̀rì níbi ọ̀rọ̀ àdúà àti ọ̀rọ̀ zikiri má padà débẹ̀ tọ́ eléyìí nìkan tá ń pè ní àdúà. àdúà táwọn ṣàlàyé yìí òun ló máa ń jẹ́ àpẹẹrẹ táwọn tí máa ń dá ẹ rúmọ̀ lọ́ba tó dáa tó mọ̀ ẹni yìí ẹrú ọlọ́run ni so kí wá ní á ìní o ìní jẹ́ ẹrú ọlọ́run àbá yìí ní nǹkan kan tí ń béèrè lọ́dọ̀ ọlọ́run mọ́ ìwé ni pé ọmọ yìí èyí ṣe ẹrú ọlọ́run o yìí ṣe ọ̀rẹ́ ọlọ́run tó máa padà dé lórí ìdílé náà èyí ni tí a ń pè ní àdúà kí la ń pè ní àzíkìrù zíkìrì nǹkan yóò ṣe zíkìrì ṣẹ́wọ́ àdúà tí a ń sọ́rí pé mo ní ibẹ̀ ni wàhálà pọ̀ sí àbí ń bẹ lára àwọn ibi tí wàhálà pọ̀ sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa torí tẹ bá ń ẹwọ bá ṣe wá ṣàlàyé àdúà ní ìsọpẹ́ ń jẹ́ àdúà nìyí tó inú tí a gbọ́dọ̀ mẹ́nu kàn òun náà ni pé báwo la ṣe wá máa ń ṣàdúrà àdìbẹ̀ wàhálà pọ̀ mẹ́ gán wípé èèyàn rí pé ọ̀tọ̀ ni ti ń bẹ nínú Al-Qur'an ọ̀tọ̀ ni ti ń bẹ nínú hadith ọ̀tọ̀ ni táwọn èèyàn ń ṣe nípa ọ̀rọ̀ àdúrà ìtàpẹ́ ní àbíkìrú àbíkìrí ẹgbẹ́ tó bá ní àbíkìrí kọ́ra èèyàn ní àbákìrú wọ́n tún ní kí ni azákírù ẹgẹ́ báyìí náà ṣe ní àfá aládùá ibi àfá aládùá rèé kí àwọn bàbá aládùá tó wọ́n lè máa pè ní bàbá aládùá wọn ní kíní bàbá alásàlátù tó kí ni ẹ bá ní kíní lọ́lẹ̀ ń ṣe níbi àsàlátù wọ́n làwọn lọ́lẹ̀ ń ṣe àdúà àwọn tó ń lọ́lẹ̀ rántí ọlọ́run tó kí náà pè ní àdíkìrú àdíkìrú yìí nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹni pé nínú ẹ̀sábálẹ́yà àdíkìrú nínú èdè òun náà jọmọ́ kí wọ́n kàn dárúkọ nǹkan ọ̀dárúkọ nǹkan ìkíyàn dápọ̀ pé lágbájá dákàrà àdíkìyàn rántí nǹkan ìmọ̀ ni ah, ah, pé àkùn tí wọ́n fi kí mo fẹ́ dé ìbá yìí o àbí wọ́n mẹ́ńṣẹ̀ nǹkan wọ́n máa lè dákàrà fúlàn ismahu lágbájá ó mẹ́ńṣẹ̀ orúkọ ara rẹ̀ tó a máa jẹ́ bẹ́ẹ̀. tó ṣàwárí àdíkiri bákan náà nínú ẹ̀sìn òun náà ni as-sana'u 'ala والشكر له وتحميده ní kí wọ́n máa sẹ́yìn fún ọlọ́run kí wọ́n gbé ọlọ́run ọba tóbi kí wọ́n pàtàkì ọlọ́run ọba so ó ní wọ̀lkọ́wùlù bílísàn ó ní kí wọ́n fi ẹnu sọ ọ̀rọ̀ kó máa fi rántí ọlọ́run wà ẹ́dẹ̀mú nìsíàn tó kí tó bá sì ń sọ kì í ṣe pé ó ń gbàgbé yẹ̀kúnyà máa ń sọ nǹkan mí gbà mí pípé ọ̀tọ̀ ní tí wọ́n jáde lẹ́nu rí ẹnu rẹ̀ ọ̀tọ̀ ní tí ló ti wà ní ọkàn yàn tó yẹ pọ̀ ẹni rẹ̀ lómi yóò máa ṣe àzékiri pẹ̀lú ẹnu àmọ́ nínú ọkàn rẹ̀ kò jẹ́ ẹni tí ń ṣe àzékiri o àzékiri nínú al nínú hadithi annabi sallallahu alaihi wasallam tó tí a fọ́ bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ni fa huwa dhikru al-'abdi li rabbihi ta'ala òun ni kí ọmọ ènìyàn kó máa rántí ọlọ́run ọba rẹ̀ dhikru al-'abdi li rabbihi imma bil-ikhbar an asma'ihi inú kí ọmọ sọ nípa orúkọ ọlọ́run pẹ̀lú ṣàlàyé pé ọlọ́run òun lọ́ba orúkọ rẹ̀ ń jẹ́ báyìí orúkọ rẹ̀ ń jẹ́ báyìí orúkọ rẹ̀ ń jẹ́ báyìí. àó ansifaati àbíkẹ́ máa sọ ìròyìn ọlọ́run ẹni tó bá ń ròyìn ọlọ́run ọba nísìnyí tí ọlọ́run ọba lé ọba aláàánú ọlọ́ba tó lágbára ẹnìyẹn ń ṣe àbíkiri ni. àó an af'alihi àbíkẹ́ máa sọ nípa àwọn iṣẹ́ tí olúwa máa ń ṣe ìkọlọ́run ni máa ń ṣe nǹkan báyìí òun lápá ẹ̀dá òun láyé ẹ̀dá òun ní sáré sì kífẹ́ dá tò irú ẹni yẹn á ní pé ah, ah, ìrántí ọlọ́run ọba rẹ̀ kọ́dà àwọn àṣìkáàmì yìí kí ọmọ sọ nípa ìdájọ́ ọlọ́run kí ọlọ́run ní kẹsì nǹkan báyìí ẹni tí ó bá ṣe ìwọ́n wa tó bá ṣe nǹkan tí ó tẹ̀lẹ̀ sí lélẹ́yìí ìtumọ̀ ìyẹn ni pé kí ọmọ ṣe wáhàn sí bá ṣe jòkó wá sí nísìnyí à ń ṣe zikiri yìí arántí ọlọ́run ọba ni torí kì í ṣe ọ̀rọ̀ ìdílé wa kì í ṣọ̀rọ̀ ẹbí wa kì í ṣọ̀rọ̀ ìlú kan náà làwa sọ ṣé mà ọ yàtọ̀ ṣé tó lè yá bá sọ ìtàn bàbá kìíní àbí wọ́n sọ̀tàn Ìlọrin fún wa wọ́n sọ̀tàn bó ni wọ́n ti tẹ ìlú òkùnkùn so ó sì lè sọ wákàtí mẹ́fà ó lè sọ wákàtí mẹ́ta ìyẹn ṣe àzíkiri kankan kò sí ládàá kankan tí yóò rí mẹ́ẹ̀ àmọ́rú ìjòkó pé afẹ́sọ nípa kí ni ìdájọ́ ìrùn kí ni à ń pè ní iṣẹ́ ọlọ́wọ́ bá lọ́kùnrin oṣù tí pé ẹ mọ̀ rí pé hmm, ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń sọ níbí irú yẹn lè tẹ̀ zikiri ni ìrántí ni sọ ẹ wọ́n mọ̀ ní sàárìfù méjèèjì mo ti mú definition méjèèjì wáyé ẹni pé àdùnàáwù wọ̀ zikiri nǹkan méjì ni tó lọ́mọ́ra wọn àdúrà àti ọ̀zik ọlọ́wọ́ra wọn gan. àwọn àfọwọ́ ni pé bẹ̀yìn náà ọmọ ìmúmún wọ̀hùsù ẹni pé àdúrà wọn níbi tí wọ́n ti papọ̀ wọ́n sì níbi tí wọ́n ti yàtọ̀ ẹni pé àdúrà àti zikiri wọn papọ̀ láwọn ibì kan zikiri àti àdúrà wọ́n tún yà ní ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìkan gbogbo tí ń jẹ́ àdúrà ló ń jẹ́ zikiru àwọn gbogbo àgbékèrè kọ́ ní jẹ́ àdúrà tó ní pé àgbékèrè ó fẹ́ ó fẹ́ nítumọ̀ ju àdúrà lọ àdúrà kó sábẹ́ zikiru àmọ́ gbà mí yẹn lè lo zikiru tí o ti pé àdúrà lè yẹn ń ṣe èèyàn máa rántí ọlọ́run èèyàn ṣàdúrà sí bí wọ́n ti gbọ́dọ̀ bó tilẹ̀ máa ṣàdúrà tí ò ní rántí ọlọ́wọ̀n ọba. so gbogbo náà ni a padà mú àlàyé rẹ̀ wá ẹ jẹ́ ká wò ọ̀nà mélòó ni àdúrà pín sí àdúrà pín sí ọ̀nà méjì dùá ul mas'ala àdúrà tí ẹ máa fi ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àdúrà ni o àmọ́ tó ń ṣe ni pé òun tọrọ nǹkan ni ẹlẹ́kejì ni dùá wíl ẹ̀lẹ̀ ìbáadà àdúrà ìbáadà ìjọsìn fọlọ́run dùá wíl mẹ́sàlá àti dùá wíl ẹ̀lẹ̀ ìbáadà dùá wíl ìbáadà dùá olùmọ́sálà àdúrà ìtọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run òun ni kí ni ọlọ́run òyà rahman irham mi ìtọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ nípa ọlọ́run ṣàánú mi ọlọ́run kẹ́mi ọlọ́run là nínú ìṣòro yìí àdúrà ìtọrọ nǹkan ni àwọn àdúrà náà mẹ́tẹ́ pé dùá wíl al-ibada òun ni àdúrà ìjọsìn tí wọ́n ní pé bí kí wọ́n máa kírun dùháwùlẹ̀ ìbádànù tó ń jọ bí díkì mọ́rọ́dì ó dà gẹ́gẹ́ bí synonymous fún díkìrù ní mọ́rọ́dì fún díkìrù ní yẹn ni pé ẹ mọ̀lẹ́ ń sin ọlọ́wọ́ bá ní o sì ní béèrè kankan àbíkọ́jọ́ pé yẹn ń ka Kùránì àbí yẹn ń ṣe sàrà so tí ẹnìyàn máa ẹ̀fẹ́ tí mo fẹ́ rí ládàá níbi nǹkan tí èyí ṣe yìí wọn lọ fáwọn pè ní dùn áwìl àlàìbáàdà bó ṣe ń ṣe ọmọ sọ fọlọ́run pé n fẹ́ ṣe kélé yìí àmọ́ o sì ní retí pé ọ̀fẹ́ gbà nǹkan kan pé ọlọ́run fún mi ní nǹkan báyìí tó n ti ń jẹ́ ọ̀nà tí àdúrà pín sílẹ̀ lẹ́yìn ṣùgbọ́n náà ànàwáàrù zikiri zikiri àwọn afá tó pé òun náà ó ló ń pín sọ́nà méjì àwọn zikiri kan bẹ tó pé ní al-azkaru al-muqayyada àwọn àdúrà tó ṣe pé wọ́n ti dé wọ́n ti tá ìtẹ́ ti dé ní bóòtù ipe n tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹlẹ́kẹ̀jì ni àdúrà àdéhìyà al-mutlaqa wọ́n tú kalẹ̀ ọ̀rọ̀ àti àìdè zikir lomode azkaru al-muqayyada àwọn azkaru mutlaqa azkaru tí wọ́n ti dè ike má ṣe ju báyìí lọ bí lápèjúwe ń tàbá ti ṣe assalamu alaikum ọ abẹ́rẹ́ abẹ́rẹ́ zik أستغفر الله astaghfirullah astaghfirullah mẹ́ta náà ni mo kọ́ yára ni wọ́n ti dé mẹ́ta náà ni ó ṣe o tún bá àṣìkárò lọ o dé ní subhanallah alhamdulillah allahu akbar tàbí tírì lànàbí ni ó ṣe wọ́n ní ìwọ gbọ́n àbí ìwọ ní ojú ẹ̀sìn àbí ìwọ fẹ́ràn ẹ̀sìn wọ́n ní tábàdì sálámà àwọn oṣù àtàtúlà tàbí tìrì náà kọ́nà àwọn gbọ́dọ̀ ṣe méje ṣe méje làwọn kọ̀ọ̀kan ṣe náà tọ́wọ́ ilé ṣe méje òun ó ti dànkarú tòtòrí àkàrò yẹn mọ̀kọ́ yára rẹ̀ wọ́n ti dé so àkàrò mọ́tòláka àkàrò tó kàn túkalẹ̀ wọ́n túkalẹ̀ fún wa. tòun ní ká sọ pé lásìkò báyìí ṣe nǹkan báyìí àmọ́ wọn á sọ pé iye báyìí ni ò ṣe kí n má kojú wa bí inú pé wà ní Ramadan ní àsìkò Laylatul Qadr wọn ní ọmọdé Aisha inú tó wọn gbọ́dọ̀ ànábì tí máa ń ṣe ni pé Allahumma afwa fa'fu anni kò wá fi pé iye báyìí ni kẹ́ máa ṣe mutlaqa wọ́n túkalẹ̀ nìyẹn. so irú yìí tó wá túkalẹ̀ ọwọ́ ọgbọ́dọ̀ dé ọgbọ́dọ̀ dé ipé mọ̀ àti aláwọ̀ mẹ́lẹ́ka fún òtò ṣẹ́gbẹ̀lẹ̀ afọ́fáfọ́ ìmẹ̀tí 1000 ó sọ bí tó bá ti rí pé 1000 ni àbí 111 ni àbí méje méje ni mutlak wọ́n bó ti tú kalẹ̀ náà ni àti kẹrí tí ó bá wá dè nígbà bá ti dè tí wà lórí dídè rẹ̀ náà ni àti tẹ́ bá rí nǹkan tó tú nǹkan yẹn kalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó bó ṣe rí nìyẹn tọ́ àdúà àdúà pàtàkì nínú Islam ọlọ́run bá pàtàkì rẹ̀ gan-an kódà ọlọ́run bá jí kó yí pé ìrà inú àdìsàn lẹ́bi tó lọ́wọ́ àìsàn náà ọlọ́run bá ní ipe kùlódé ọlọ́ha أودع الرحمن أيما تدعوه فله الأسماء الحسنى ولا تجهر بالصلاة ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ثم فلكم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه فيجزون ما كانوا يعملون قل وبا بطلع طريقة انتنجي الدعاء ọlọ́njẹ́ kó ìwà kó ṣe rí àdúrà ṣíṣe ẹ̀sìn ni òun gangan ni ojúlówó ẹ̀sìn tàbí fi ni pé àdùáwù huwal ìbáàdà anábì ní ṣe rí àdúà hmm. òun gangan ni ẹ̀sìn ẹ̀sìn ni ìyẹn ni pé gbogbo ẹni tí ó bá lóun fẹ́ sẹ́sìn ọlọ́run òun fẹ́ jẹ́ mùsùlùmí àmọ́ ẹni yẹn wá ní òun ọ̀màdúà ṣe yìí ẹni ẹ̀kì tí ìgbọ́ ẹ̀sìn rẹ̀ yẹ ọ̀ inú òṣòro tí mùsùlùmí ti ní láyé lónìí lágbàáyé àbí nílẹ̀ yorùbá yìí àìmọ̀ àgbóyè àdúrà mẹ́lẹ̀ ọ̀ wọn ò màdúrà ṣe àmọ́ bó lẹ́yìn ṣe ń ṣe àmọ̀ ọ̀nà òun náà gbà ṣe tó èèyàn mọ́ ẹnìkan bá wọlé dé ìlú ìsìnkú wa ní ìlú òkúkú mo fẹ́ látàdúrà ọjọ́ sọ pé ìlú tí ẹ̀sìn bá ti yé àwọn èèyàn ọ̀yọ́kú rẹ̀ nìkankan ẹ̀kọ́ bí pé níbo ló ti rí ọjọ́ mẹ́ta tó ọkọ́ mú náà a ní gbogbo ìrọ̀lẹ́ láti àdúrà wọn sí wọn níbo lẹ ti rí ìrọ̀lẹ́ tẹ mú yẹn tó ọyọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣòro ẹ wá ṣàdúrà ọjọ́ mẹ́ta dẹ́lẹ̀ iná ta ló ní ọmọ wa ń gbé àdúrà kí wá báyàn so àmọ́ gbà tó ṣe pé ẹ̀sìn wa gẹ́gẹ́ kò yé wa

ولله الأسماء الحسنى لوالي مني أمور قطر روا فدعوا بها أما فرقوا يا بني أما في أمورك يا بني وأني وذروا الذين يلحدون في أسمائه أو تباشي إذا متفلقون إن الذين يستقبلون عن عبادتي يدخلون جهنم داخلين pàtó mo bá ní ẹ̀bẹ̀ mi ẹ̀bẹ̀ mi kí ni bẹ̀rẹ̀ ayà yìí náà innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin olúwa bá ní ẹ̀mí ọlọ́wọ́ bá èmi ní kẹ́ máa bẹ̀ gbogbo ẹni tí wọ́n wá rí pé ó ń ṣe ìsìnkìláàrì ó ń sọ pé òun ti tóbi òun ti tóbi òun ti dé ipò tó ṣe pé alẹ́ ìbáradà sí ọlọ́run pé ní ìbáradà pé ẹni tó lóun ò ní sinimá ìtumọ̀ pé olóun ò ní sinimá ni pé ando aai olóun ò ní bẹ̀ mímá olóun ò ní béèrè nǹkan lọ́wọ́ mímá olúwa ni fẹ̀rẹ̀kọ̀ ló máa jẹ ẹni náà máa olúwa ni wọ́n wọ iná wọ́n wọ́ná dáàkìrì lẹ́ni yẹpẹrẹ ọlọ́wọ́ ní àbí àdẹ́sọ̀lọ́ sọ́lá wọn ń jẹ́rìí sí àyà yẹn ó ní inna Allaha yagdabu idha taraka al-'abdu ad-du'a tọ́lọ́wọ́ máa ń bínú ni o máa ń bínú tí ọmọ èèyàn bá ti ní ìbẹ̀lọ́ ọmọ kó sú mi dá oṣù mi níta bá dé yìí ibi tá a ti wàhálà àdúrà dé yìí a ó tó ènìyàn kọ́ ènìyàn mọ̀ pé láti jọ yẹn òun ti bẹ̀rẹ̀ sí wọnú ìbínú ọlọ́run kì í ní kó ṣùyàn pé àtẹ̀wá bẹ̀ ìgbà míì kan jẹ́ kó ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ afẹ́ sọ di pé ẹ̀yìn ní ṣàdúrà mọ́ o tó ìyẹn dáràn ṣètọ́nù ti rí àyìn lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́lẹ̀ èdè yẹn rẹ tó ṣe pé tó bá ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ní gbogbo wa òun ni máa ń bínú àmọ́ lọ́wọ́ ọba àwọn oyè gbọ̀gbọ̀gbò ń tara kìtàtù àlẹ́hù ọlọ́wọ́ ọba máa bínú ń tara kìtàtù àlẹ́hù yàgbẹ̀dọ́rù ọmọ èdè ènìyàn tó bá ń na nǹkan lọ́wọ́ rẹ̀ yóò máa bínú ni kọ́nà òun náà lọ sọ fún ọ bóyá bàbá rẹ̀ kú ni àbíyá rẹ̀ kú yóò wá ní mọ́ wọ́rì ọmọ rẹ̀ ni gbogbo nǹkan tó bá ti ní bùkátà wá bá mi ọmọ rẹ̀ lọ tó lọ nílẹ̀ kejì kẹta ó pè báyìí ń bọ́ yóò sì ní yóò tún fẹ́ ṣẹ̀kù ní ó ọ bá pẹ́ báyìí ní àdákùn à ló sùúrù díẹ̀ náà ló ti ń bọ́mì ìyẹn ṣe rí bọ́mì ìyẹn ṣe rí ìyẹn máa ń ní ìyẹn tún jìnà ọmọ tí ìyẹn bí rẹ̀ nígbà míì wọn náà ló ti mọ̀ pé yẹn máa gbọ́ oúnjẹ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ láàárọ̀ fún èèyàn wọn bínú ni tẹ́ bá ti ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí náà ni anẹ́bìtọ̀ náà tó lágbà tí ẹnìkan ní òun fẹ́ káwọn èèyàn fẹ́ràn ọ̀kan náà ọ̀pọ̀ àwọn wá bá nẹ́bì ó ní kí ni mo lè ṣe ohun tí everybody àwọn èèyàn máa láìkì ni anẹ́bì ni mọ̀mọ́ béèrè mọ̀mọ́ lọ lè kó bùkátà rẹ̀ bá wọn àwọn èèyàn láìkì rẹ̀ ẹ̀fọ́ rẹ̀ bá rí pé kí n dààmú àwọn kì í ní di nǹkan lọ́dọ̀ wọn kọ́lá ló la ìkẹ́ kọ́lá tí bàbá bá bímọ bí àwọn ọmọ yẹn ti wá tóbi twenty twenty twenty three twenty five so ẹnìkan wá ń bẹ̀ òun lọ́dẹ bá wà bá òun béèrè kankan yóò dọ̀gbọ́ yóò dọ̀gbọ́ yóò ra aṣọ fúnra rẹ̀ lórílẹ̀-èdè abẹ́lé yóò rẹ̀ dáadé owó kìíní kan nítorí lè ṣe ẹ̀fún mi lówó tí wà ní ìjọba owó nílà káyìí ilé yòó gbọ́n ní tiẹ̀ ìtumọ̀ òun ń ṣe oríṣiríṣi bùkátà òun yìí sábà wá request lọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀lù yẹn ṣe rí nù. so àmọ́ ọlọ́run ọba tó fi tóbi ni pé gbogbo bá ṣe ń bẹ ọlọ́run ọba tó ọlọ́run ọba fẹ́ràn yàn nísìn pé gbogbo ṣe jí láàárọ̀ yìí ọ̀fẹ́ jáde ọlọ́run mọ́tò orí àbúrò àánú ni ó kí n rí ráàlì kékeré wá o ní ọlọ́run sì dùn sí ọ o tún jẹ́ tó tún lọ báyìí tún ọlọ́run sí ti bá rí ọ̀dẹ́ kó wúlò fún mi o irú ọlọ́run sì dùn sí ọ. àwọn sọ̀hábà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́làm ó ní ànẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́làm ó ní àwọn ó ní ànẹ́bí kan àbí káwọn máa béèrè gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run. hẹ́tà ṣáàzà àmì àlìnà kọ́dà tí bàtà àwọn bá já òun ti bẹ̀rẹ̀ ọ̀sọ́lọ́run òun ti rí bàtà yìí sò kí wọ́n ní kílọ̀ kan lọ́wọ́ pẹ̀lú rọ́sùnmíkà bẹ́ẹ̀ ni bí ọlọ́run ọkàn wọ́n múná lọ lẹ́sìn wípé àtúnwọ̀n ah, mú kíkọ́ nípa ni wọ́n máa múná dé o ìyàní kílọ̀ kan nípa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni <laughs> ọkàn tọ́lọ́ lè ó lè jẹ́ kí wọ́n ṣe nídi náà wọ́n lọ́ọ́ lọ́lẹ̀ tó lọ́lẹ̀ darí ẹ̀ nínú pé ẹ lọ́lẹ̀ tán náà sáìdì báyìí kọ́lá kí gbogbo nǹkan láwọn sọ́ábà ní láwọn ń bèèrè lọ́wọ́ kò tí ìgbà táwọn ìbéèrè lọ́wọ́ lọ́wọ́ wa irú ẹ̀ náà ni pé ọmọ ìtọ́kọ ọlọ́run ò bá wa tó nàìjíríà yìí ṣe kẹ́lẹ́bí wa gbé ẹ̀rìn àwọn afá kan máa ń di ṣe dírámà lórí rédíò báwọn ẹnìkan wa sọ pé àwọn méjì ni wọn ẹnìkan wa ní ẹ̀rì ọlọ́run wa tó nàìjíríà yìí ṣe yóò kẹ́ gbé ẹ̀rìn ni kí <laughs> ọlọ́run wa tó nàìjíríà ṣe àbíkí lórí tọ́lọ́run rọ̀jò fún yá àbíkí ọ̀rọ̀jò tí irúgbìn ń wú lẹ́dà ní òwú eré inú kù tí ó pè àfáàyàn ẹ̀sìn òye ẹni tó bá rí báwọn a ní gbogbo nǹkan àwọn sàábà láwọn ọmọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹwọ bàtà já wọ́n ti bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́nà ìdí káwọn oníbàtà yìí fò kátó wá ní ìlú ẹni fò dídí ìlú rí bàkẹ́bàkẹ́ wá sọpọ́ lọ́gá wa tún ṣe wọ́n ní kí lẹ́fẹ́ kọ́lọ̀ ti fún ọlọ́run lójú kí kọ́lọ̀ wá sọ̀kalẹ̀ wá ní tọ́lọ̀ sọ fóun náà sọ̀kalẹ̀ yìí tí a lọ yẹ tó nǹkan jẹ tí èèyàn máa bẹ ọlọ́run náà ni fi tún tuntun ní ìdíkò dá ìdíkò ṣe ìdíkò gbogbo nǹkan yẹn máa ń bẹ lọ́wọ́ gbogbo nǹkan lórí yẹn máa ń ṣe àdúrà fún un torí ọlọ́run wa máa dùn síyàn tí ẹ bá ti ń bẹ̀ tí ẹ bá ti ń bẹ̀ so àdúrà ó máa ń jẹ́ àpẹẹrẹ tí ẹ máa fi ń fi pé ah mo jẹ orú fún ọ láti rí gbogbo ànábì ọlọ́run wa gbogbo ọyányá ọmọ ẹgbẹ́ ọlọ́run ni gbogbo wọn tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọn ó bẹ ọlọ́run ni ó kíkọ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ àríyàdó anábì Ibrahim àríyàdó anábì Nuh àríyàdó anábì Musa àríyàdó gbogbo anábì ọlọ́run ọba sùlẹ̀ ó fi mọ bí àdúrà ṣe pàtàkì bó ṣe tó ní ọjọ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ni. ẹ̀yin èèyàn èmi ni ẹ máa pè èmi ni ẹ máa pè gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ìkẹ́ pè mí ọba tó dá wa ala ya'lamu man khalaqa ọmọ nǹkan tó dá ni wa huwa al èmi ni ọba aláàánú al wọ́n tó ṣe kí gbogbo tẹ́ bá ṣe wọ́n padà wá fún yín ní wọ́n padà wá fún yín ní ìròyìn rẹ̀ kí n tẹ́ ṣe léléyìí o so àdúrà tí èèyàn bá ń ṣe tọ́lọ́wọ́n ọba kí ìmọ̀ mú ọkàn ẹni tó bá jẹ́ mùsùlùmí balẹ̀ lára pàtàkì rẹ̀ nìyẹn ọkàn yẹn balẹ̀ ìpè á mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe ara orin tí mẹ́rin di àdúrà nù ẹgbẹ́ wáyé pé àdúrà gangan kánálì ran náà ní í ṣe o ẹnìyàn kan yọ balẹ̀ torí pé kí ni ọlọ́run bó sùn mẹ́ni yẹn ọlọ́run ní pé wà ìdá sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i ìdá dáa tó ọlọ́ọ̀bá sọ pé ọ̀kọ́lá rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati yadkhuluna jahannama dakhirin ṣùgbọ́n náà ẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ó ní laysa shay'un akrama ala Allah min ad ní wàláhì tẹ́ bá wà nǹkan tí ó jọ ọlọ́run ọba lójú tẹ́dá máa ń ṣe tọ́lọ́run ní áá ah, ah, kò ṣe tí mo fẹ́ ànábì ní kò sí nǹkan kan tó jọ ọlọ́run lójú dúpẹ́ nínú tó áà dúpẹ́ ọmọ ọbẹ̀ ọlọ́run bá lọ inú tọ́lọ́run bá pẹ́lẹ́ tọ́lọ́run tí mo ń jọ ọlọ́run lójú pé ah, àwọn yìí ó ṣe nǹkan tí mo fẹ́ òun náà ni kí ọmọ bẹ́ẹ̀ kí ọmọ jírẹ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ tọ́ sábà wá ń sọ pé ìyẹn fẹ́ẹ́ ṣe àdúrà so gbogbo bùkátà ni o gbogbo bùkátà ni ẹlẹgbẹ tó wájú Ọlọ́run kọlọn tó lè wá gbà pé lágbájá yìí á ìwọ òun bẹ òun ṣàdúrà lóòótọ́ orúkẹ tí ẹ bá ti ń bẹ Ọlọ́run àìkú bẹ ẹ̀dá má ọ̀tọ̀ ni kí ìlú wá ìrànlọ́wọ́ ẹ̀dá kí nǹkan tí yẹn ti kó fi lè ṣe tó wáyé pé tọ́mì ènìyàn máa ń lé ìṣẹ̀yìn àbí bákaná ìyẹn gbọdọ̀ ọmọ limitation ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí tọ́mì ènìyàn lè ṣe eléyìí tọ́mì ènìyàn lè ṣe ẹ̀wọ̀n lápòjúwe ọmọ èèyàn kò tó bẹ́ẹ̀ kọ́lá mẹ́díkù dọ́kítọ̀ fún tó bẹ́ẹ̀ kó ní àwọn àlànà fún yẹn ní àlàáfíà àwọn tí mẹ́díkù dọ́kítọ̀ sọ fún yẹn ni pé àwọn lè ṣe kíni a lè ṣèṣì yín alẹ́kùsì aláàrẹ̀ amẹ́pá rẹ̀ ọ̀ká àlàáfíà so àwọn lè tìtì ní òlé kí ọ̀ ọlọ́ni wọn kí ọ̀ tó di báwọn tọ́ àmọ́ àwọn tìtì ah, ká dìka tìtì lágbájá ìta ṣe tó yẹ ká ṣe fún fún àwọn rẹ̀ ti kálàáfíà ọlọ́ni ẹ̀rọ wa ń bẹ̀ sí àlàáfíà rẹ̀ àti títà ìyọ̀gbọ̀rọ̀ ní ìníwẹ̀ tí ó ti ti aláìsàn yìí káwọn ní ọ̀rẹ́ lágbẹ́gá sílẹ̀ kí ní ṣe ẹ̀ ó ní kí ní ní appendix ní ẹ̀ẹ́sájà àwọn ìtàdúrà ọlọ́mọ àwùjọ ọlọ́mọ àtọ́jú ẹ̀ nígbà ẹlẹ́dùn kókòrò àwọn ẹgbẹ́ àká àtọ́rọ̀ ẹgbẹ́ ìgbésẹ̀ tó lọ́mọ ní kẹgbẹ́ nítorí ìyẹn bá lọ́ọ́ ń ṣe ẹgbẹ́ ìgbésẹ̀ rẹ̀ nítorí ọlọ́run lọ́ọ́ ń ṣe ẹgbẹ́ ìgbésẹ̀ rẹ̀ fọlọ́run ẹni tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́run tó arídìkì fún mi ọ̀dà fún bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ́run fún wa arídìkì rọrùn tó ẹwà bí tó tẹ́ta tó ń ṣiṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ ọ̀nà ẹ̀wọ̀n ní tẹ́tọ̀ mẹ́bẹ̀lọ́run tó àmọ́ o ò ní iṣẹ́ ọwá ní ọ̀nbẹ ọlọ́run ọba bí táwọn afúnjálàjì ti forí gbá wa lánàá afúnjálàjì fẹ́ mọ́ wọn àwọn àfáà tí wọ́n sọ pé ìjòkó làwọn ń jòkó à ń dáhùn èèyàn lóhùn àmọ́ àfáà náà lẹ́mọ̀ rí wọn sí àwọn tẹ́lá padà wá wo iṣẹ́ wọn ẹ́ padà rí pé òun àti bàbá aláwo ọ̀kan kan náà ni wọ́n ó kọ́ ọ̀kan ìyàtọ̀ ni torí ẹ́dẹ̀lẹ̀ tí náà òun náà máa jó yóò máa gún yóò máa lọ gẹ́gẹ́ bí babaláwo náà ṣe ń jó tí ń gún tí ń lọ tó nǹkan ènìyàn àti ẹni kí wọ́n láwọn ń tàdúà yóò jòkó lé ní wọ́n fa nǹkan pé òun wá arìsìkì iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ àfà tòun náà ni wọ́n padà wá gbé gba ibi tó le tó wáyá òun ní kọ́ láti lè lo eré èèyàn láti lè lo páàtì èèyàn láti lè lo odidi èèyàn láti fi ṣe kíkọ́nà owó balẹ̀ wá tòun ni pé àdúrà tí ẹ bá fẹ́ ṣe èèyàn máa bí tó ń jẹ́ tọ́lẹ̀ ènìyàn máa ń ṣe ní sì mọ nǹkan tí ọlọ́wọ́ bá máa ń ṣe fún ẹ̀dá tó ọlọ́ọ̀ni kan ṣe lè fọ́mọ wá pè ọgbọ́dọ̀ pé ẹlòmíì tọ́lọ̀ mọ̀gá ah, lágbájá yìí ń ṣàfihàn gbogbo tí bàbá jáde lẹ́nu rẹ̀ ya Allah lọ́run sànù ni o ọlọ́run kẹ́ni o ọlọ́run lọ́gbọ́dọ̀ máa dákọ̀ ọjọ́ Yorùbá ló fi ń sọ ni ọjọ́ lábá ló fi ń sọ ni ọ ò gbọ́dọ̀ dákọ̀ ẹ̀dá kankan bó ṣe lè kẹ́ni èèyàn jẹ́ tó fi bá ti di ọkùnrin sóhun lọ́lọ́run tó nílé dáhùn pé ee eh, ọlọ́run ló interpretation míì tóra àwọn ní ń bẹ ẹtún máa wọn ní súnfí yóò mọ̀ ní òun pé ẹ yóò mọ̀ pé nǹkan míì tẹ́ bá ti ń di pé tọ́lọ̀ ní jẹ́ báyìí yóò wá fún ọ ní interpretation interpretation tó bá fún yóò wá rí bá rẹ̀ pé tọ́lọ̀ pé lágbájá òun náà ní lágbájá òun náà wà lọ́lọ́run tó bá fẹ́ ولله الأسماء الحسنى فادعوه بها ló wà ní mo ní àwọn orúkọ tó rẹwà orúkọ yẹn ni fi pè mí o oníkẹ́ máa fi pè ní ọlọ́run kẹsàn-án ya Allah ya Rahman ya Rahim ya Malik ya Qudus tó àbí tí o sì wo èyí bá bùkátà yẹn lápòjú ẹni sí èèyàn ń wo pé àìyàn ah, fẹ́ kọ́lọ̀ ìṣọ́ ọlọ́run ní fẹ́ kí wọ́n ní ya hafiz eshfadni ìwọ ọlọ́run ọba wọ́n ló ń jẹ́ hafiz wọ́lọ́gbọ̀ oníṣọ́ sọ́ni ẹ̀rípẹ́ nìyẹn wo orúkọ ọlọ́run ọba kan wọ́n ya rozak ọlọ́run rozak èèyàn ti ní ìjà àrísìkí ọlọ́run ọba sọ̀rọ̀ ya Razzaq irzuqni àbójú débi ọjà rẹ̀ ẹni ya Razzaq irzuqni tí wọ́n lọ́n lọ́ba tí wọ́n lọ́ba láti fún mi torí ẹni yẹn ó pe ọlọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ pẹ̀lú ìròyìn rẹ̀ ọlọ́run tó fi ní pé ó dọ́ ẹ̀wọ́ àwílẹ̀ Rahman ayyamma tad'uhu wa lahu al-asma'ul mi ní Rahman ẹkùn mi ní Allah ẹmọ síbẹ̀ ìní ọlọ́run ọba bí ọmọlára rẹ̀ náà yẹ́ lè tọ́lù ọba ìwọ̀n lọ́rọ̀ ọba olóṣọ̀ tọ́lù wọ́lọ́rọ̀ ọba aláàánú àánú mi wọ́lọ́rọ̀ ọba aláforíjì foríjì ní so ìyẹn tí ìyẹn ń sọ lẹ́nu pé ìyẹn ń pe ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ irú ẹni fi wọn ní ẹ̀yìn alálẹ̀ lókùnkùn yìí ẹ̀yìn alálẹ̀ lókùnkùn wọ́n bí ọ pé ṣé ọlọ́run ń jẹ́ alálẹ̀ lókùnkùn tó bá ti lé ní òun kọ́ ẹ̀jẹ̀ tó pè nǹkan míì ní àtọ̀tọ̀ náà wọ̀lá tẹ́jọ ìrú na àwọ̀nyí ilá àn àkà tí wọ́n ní ẹ pé lómi tó yàtọ̀ sọ́lọ́run pé lómi ni tí sí nǹkan fún yín bí yàtọ̀ sọ́lọ́ wọn bá. so àbí nǹkan ṣẹlẹ̀ síyàn ní ó fò fò fò fò pé ẹ eh, ìyá mi ẹ eh, bàbá mi mọ́sùn ẹ fún màá wò ní ọ̀nà báyìí so kìí ṣe pé nǹkan tí yàrá rẹ lè ṣe fún ọ nìkan yẹn àbí àwọn òkè ẹ̀sìn tò sí yàn ṣe pé àkùgbẹ́ ń gbẹ mí mọ́nà ẹ̀ máa wò lónìí ẹ fún lónìí ṣe kó yàtọ̀ ikọ̀ mọ́ wà lé kórì sí wọ́n ni ìyá mi àrẹ́dùn ìyá mi oníkìníkọ̀ ìyá mi àdíkẹ́ ìyá mi bèláwù wọ́n kò mìíràn jókìrí tó irú ìyẹn mùsùlùmí tí bá ń ṣe irú rẹ̀ kó mọ̀ pé kò sí yàtọ̀ pẹ̀lú bàbá ọlọ́sùn àti ìyá tí ń pe ọ̀sùn kò sí yàtọ̀ láàrin wa àti wọn tọ̀ ìyá lásán tí bàbá lọ́sọ àwọn ilẹ̀ àfáàní àfáàní ò ẹlòmí ilẹ̀ ṣéwù rẹ̀ ni náà ni ó máa pè ṣéwù mi má jẹ́ kó títì ní ó ṣéwù kéré pé ọ̀dà kan ṣéwù yẹn ẹbí ife tí ṣéwù tó ń dapọ̀ yìí tó ń lọ́lọ́run tó bá ní rárá kí ló tó ń pè tó bá ní bẹ́ẹ̀ ni ó sàlàyé tó fi jọ́ lọ́run mọ́ ni wọ́n máa ní interpretation tó máa ń fún un olùwà ní ẹ̀ kílẹ̀ ìṣíṣẹ́ ìwòyàn rẹ̀ táwọn ni wọ́n ń dábẹ́ ni ẹ̀ àṣẹ tí wọ́n ti ń bẹ lẹ́nu ọ̀run ta ló fún wọn ènìyàn lọ ìyẹn ọlọ́run náà ní ń pè nù ìtàwọn ọlọ́sùn náà ń rí náà nù ìtí àwọn kàdìríyà àwọn tìjàníyà ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá kú sérí ìṣesí yẹn wọ́n wọ̀ná fún òde ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run torí tá à ń sọ yìí wọ́n kó síbẹ̀ bùháyà ni ó lójú tìjàníyà àti onípàmẹ́dá tìjání tí onípa Ibrahim nìyà olójú kàdíríyà tí ò ní pé àbẹ̀kọ́dìrì Jẹ̀ìlání tí ò ní pé àwọn àfáàmì náà so nílẹ̀ Yorùbá yìí ó pe ẹlòmí ó pe ìdákàlá tí ó kà àbẹ̀kọ́dìrì Jẹ̀ìlání so àwọn èèyàn ń pe búlára àwọn èèyàn ń pe àwálù so ẹ wá wo àwọn ẹni yìí sáwọn náà ní ẹ máa pè àwọn káàrà ní kẹ́mọ̀ pa wọn wàlúwà ìwọ̀n ò tó bẹ̀ẹ̀ ní kẹ́mọ̀ pé àwọn tí tó bá ní kẹ́mọ̀ pé òun ó ti àgbákùn wájú ọlọ́run ti àgbákùn wájú ọlọ́run nínú àwọn tí mo dá ọkọ̀ yìí ìlú rẹ̀ tó ní kẹ́mọ̀ pé òun àti Ibrahim nìyá àti nìkan òun sọ pé ẹ máa pé tí àlùkọ́rìdè lálẹ́ náà ń bẹ tọ́ni ó ní ẹ máa pé òun àmọ́ àpá ìṣèwádìí wọn ni pé àfá yóò wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ ń tiẹ̀ àmáwẹ̀ èèyàn rẹ̀ ń pè ọdúnlọ́kọ́dìr yọ́wọ́ lẹ́dẹ̀ umilkhairi látàrúzárí àmìnà dábé 15 náà wọ́n wọ́n lórí àwọn wá náà pẹ̀lú kòǹtí gẹ̀rẹ̀ yà ní ẹ̀ kòǹtí mọ̀sọ̀rẹ́dì kòǹtí náà tó wà lóyìn oko ní ogun ní ọ̀rọ̀ ẹ̀kọ́ tó di wa ní àjọ sọ̀rọ̀ dáadáa ẹ́ ẹ́ ibùdó omi òkè òkè náà tọ́ wọ́n máa ń ṣe ń gba àwọn nǹkan yìí bí mo fẹ́ lọ ọjà nìyàn wọ́n mọ̀ pé àbí kọ́lì jẹ láni ó pè àwọn ẹ̀kì jẹ láni ó pè Ibrahim Niyas bẹ́ẹ̀kún pọ́lọ́ ni so ẹwà ní ìṣòro ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe rí ìtumọ̀ tó máa ń fún àwọn èèyàn yẹn ní ìdí sọ́pọ̀ àwọn ní ẹni tó bá jẹ́ lórí báwọn ṣe ń pè wọ́n yìí ta ló ti wọ́n bẹ́ẹ̀ lọ́nà ló ti wọ́n bẹ́ẹ̀ máa fi wọ́n tàkàtọ́ ní tòun eléyìí kò bá mú ọlọ́run ní alẹ́ ẹmọ́ pẹ̀lú ní tẹ́bàtẹ̀ ní ọlọ́run tí wọ́n bá kan ọlọ́run náà kọlọ́sà ànẹ́bì ìlú ìta ànẹ́bì ni nítorí ànẹ́bì sọ pé ẹmọ pè ní níbi òsọ kódà tẹ́bà rọra mú díẹ̀ nínú ìròyìn ọlọ́run tẹ́bà fún ànẹ́bì báyìí ojú ànábì ọkàn rẹ̀ lọ́kọ̀lá ànábì jòkó sọ́ábà kan wọ́n sọ pé ẹ bá wọ̀rọ̀ yìí o ó ní máa ń yóò ṣe ẹ ń wọ́ à wọ̀rọ̀ sóòlà faqad fààlì ànábì ní gbogbo ẹni tó bá ń tẹ̀lé ẹ ọkùnrin ní gbogbo ẹni tó bá ń tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé ànábì ènìyàn máa jèrè o. ọwọ́ ni wà mẹ́rin àìsọ́ọ̀hùn náà ẹni tó bá ṣe àwọn méjèèjì tó yapa àwọn méjèèjì fàkọ́dí kọ́ọ̀bà ẹniyẹ máa sùfù wàhọ́síra ó ṣọ́ọ̀tì yányá ojú anábí sì yí padà tẹ́tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀dá kò sí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀dà ẹ bá mi dáhùn ẹ́ ẹ́ pé ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ ẹni tó tẹ̀lé lọ́n tó tẹ̀lé òjíṣẹ́ ẹni yẹn tó rere ẹni tó bá ṣe àwọn méjèèjì ẹni ń ṣòfò ẹni ń ṣòfò ẹni aláàjì tó wà nǹkan yìí gray ìṣẹ́kiri ọ̀rọ̀ tí wọ́n sọ tán yìí sọ̀rọ̀ yẹn dà rí ọ̀dà ọ̀rọ̀ yẹn dà kí làwọn ẹni wá bínú sí aláàbí bínú kó ti gbọ́rọ̀ ó ní àmẹ́ni tó kí ni sáà náà bí bínú sí mi ọ̀rọ̀ yìí ni pé ọkọ́ sọ alákọ̀ọ́kọ́ ó ti kíni ó ti kíni àìdájúbò <laughs> ó ní ẹni tó bá ń tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ ó là ó wá ní ẹni tó bá wá ṣe àwọn méjèèjì ó sọ́ọ̀tì ẹ́ kí ló fi dárú ẹ̀rọ ó ní àwọn méjèèjì táwọn méjèèjì náà kọ́ ni àwọn méjèèjì náà ni ọlọ́run àtànájì àwọn méjèèjì tó ń tánà sí ọ̀pẹ́ndẹ̀ ni pé kó yíyan kó tẹ́yàn láwọn kọrùn kó tún kọ́ máa lò pronoun ẹ̀wọ̀ pronoun tó ní àsán òmá ẹni tó two of them Just get around. Two of them will never be offended. Olúṣù Ànábì kan, Ànábì ni, bí ìsàlẹ̀ kan sí ìbò àn. Ọ̀rọ̀ ọ̀bù ni ọ́. Ọlọ́rọ̀ ọ̀bù ni ọ́. Ẹ wò gaba. Kí ló sọ? Ó ẹni tó bá ṣe and whoever follow the path of Allah and the path of the Prophet Allah sallam. So ó ti jèrè. Just get around. Ó ní whoever contradicts both of them both of them wọ́n nìkan ló bí àlẹ́ yìí into ẹ̀kọ́ omi nìkan who ever contradict Allah and the story àlẹ́ yìí ni ọlọ́rọ̀ bú ni ọ́ àlẹ́ yìí wá ní àtẹ̀jẹ́ àlẹ́ ní sàwá àná àmọ́ ó fẹ́ fi ní ṣe dèbí ọlọ́run ni bí láti mọ̀ pé tá a bá ń ṣe àdúrà ẹ máa ń fi ẹnìkan kan kún ọlọ́run tó ó wá kú ní èèyàn lásán àwọn èèyàn tó ń pe àlùjànnú wọ́n ní àdúrà tàbí fún ọ yìí iṣẹ́ ni ọlọ́mọ fà á wọ́n ní ya Allah ya Allah ya Allah ya bàkìmọ́dù ya bàkìmọ́dù ya jẹ́ ìjálù ya bàkìmọ́dù ya àǹtàdù ya kìríkà ya jẹ́ ìjálù kìí sàkàbẹ̀ ìwù Allah Allah ah so ẹbọ gbà lẹ́nu kí ọlọ́ ṣe yẹn ẹbọ tọ́lọ̀ ti rẹ̀ àníkẹ́ má pè ẹlòmíì kún èmi ọlọ́run náà tẹ́lẹ̀ kan bá ilé sọ fún òun fún ọ ní àdúrà kan ajẹ́bí náà ni ajẹ́bí náà ni wọ́n ni ó gbé wá wọ́n gbé fún ọ kó wá bí pẹ́ lákòókò lànàbì ti ṣàdúrà wọn tí ó bá tí ó bá ní ọ̀bí ó ẹni yẹn jọ lójú ò lè béèrè bí ìrọ̀lá àwọn onísùn náà kẹbàá dákẹ́ bá ń wò ó ma òun sádùá rè gbàdúrà ń bẹ ńlẹ̀ yorùbá yìí gbàdúrà ń bẹ ńlẹ̀ yorùbá yìí kọ́lá ẹ̀wọ́n náà rí ìyá sí òun sì kéke ni òun fi wútúbà sí ìkáwákà ó fi wútúbà sí ibi wútúbà lọ lè wò ó ya rauka ya ilu a jibuli ya rauka ya ilu sanabi ní jẹ́ fún ṣe gan wọ́n ní pé wọ́n ní ra wá ní àkàní jẹ́rẹ̀ torí ìlú àbíkọ́ni tíìlù tó ra wá níyàwó tọ́lọ̀ ni ọlọ́ ní ẹgbọ́dọ̀ pé ẹlòmíì àfi mi nìkan náà ní kẹ́ máa pè kẹ́ máa fi wá nǹkan lọ́dọ̀ mi so eléyìí ó ní ọ̀nà tí yẹn gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó bá fẹ́ bẹ lọ́wọ́ bá ó á kọ̀ bẹ bá nìkan oṣù ni o tó bá kan náà tí ẹ bá ń bẹ ọlọ́run yẹn gbọdọ̀ jẹ́ kí ìjẹ́ rẹ̀ bẹ̀ ìyẹpẹrẹ ara ẹni kọ́ máa hàn wọ́n ti máa ń bẹ lọ́hùn sí pẹ́pẹ́ ń fúru fọ́ lọ́hùn bí wọ́n ń fúru náà kí wọ́n máa yíra mọ́lẹ̀ ọ̀hún má yíra rẹ mọ́lẹ̀ fún lọ́hùn tó jẹ́kẹ́ ní ìlọ rẹ lẹ̀ pé àbá tó ń bẹ yìí wọ́n lọ dá ọ òun ló sì lè ṣe nǹkan yẹn fún ọ tó ara bí ẹ ṣe máa ń bẹ ọlọ́wọ́n ọba ni tó bákan náà tí ẹ bá ń bẹ ọlọ́wọ́n ọba èèyàn gbọ́dọ̀ máa ṣe ìjọra ẹni lójú ọ̀rọ̀ ìjọjú ìṣesí ìjọra ẹni lójú lákùnbà tó fẹ́ bí ọlọ́run tó wá sí báyìí tó wá ń wú pé ọlọ́run wọlá ipò wa ní ọ̀dọ̀ rẹ̀ gẹ́gán wọ́n láàrin ẹkùn síbẹ̀ ẹgbẹ̀ ah gbogbo tá a bá sọ lónìí yìí kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ mọ́ gbogbo ẹ̀yin gbogbo yóò ní ẹfọ́ kan yí balẹ̀ àdúrà gbà àti rí gbàdúrà lónìí so ìwọ̀n yẹn ọ̀bẹ̀ ọlọ́wọ̀n wọn torí ọlọ́wọ̀n ní ud'u rabbakum tadarru'an wa olúwa ní tẹ́ bá fẹ́ bẹ ìní ọ̀nà tẹ́ mọ̀ fi gbà mí ni pé tàdọ́rọ̀ àyìn ẹ jẹ́ kí ìrẹwọ́ ìrẹra ẹni ńlẹ̀ kó wà ńbẹ̀ tàdọ́rọ̀ àyìn tàdọ́rọ̀ lè fi kí ọ̀rọ̀ máa kí ọmọ ra wọ́ra ṣe níbi kí yóò yẹpẹrẹ ara èèyàn fún ọlọ́wọ́n ọba mùsùlùmí àárọ̀ fún ni àyà tí mo ń ka yìí wà ní àyà fifty ìwà ní ẹbẹ̀mí tàdọ́rọ̀ ẹ̀yìn pẹ̀lú ìrẹ́ra ẹ̀yìn kalẹ̀ wọ́n hófù yàtàn bákan ẹ̀ máa pè ní jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ ni ẹ máa pè ní. ẹ máa ní ẹ pé ọlọ́run ooo gbọ́dọ̀ wà ní olúwa ooo gún àwọn aláìpèsè lànà tàbí. kùránù ni mò ń kà fún wa yìí o sọlá tó ké pè é. A'raf aya 55 olùwàní iná wúláyò ìbò mọ́ìtẹ̀dì olùwàní ní láìkẹ́ tó bá mọ́ ń ṣàṣejù olùkọjáàlà ìkọjáàlà ní kí ọmọ bẹ̀mí kọ mọ́ pariwo ìfi Allah ẹ̀fẹ́ Allah olùwàní Allah ẹ̀yẹn tọ́lọ bá bẹ láàrẹ̀ kó pẹ́ ọlọ́run ìgbọ́n wàláhì tẹ̀lé àwọn ọmọ ní praise the lord gbọ́nà wà hó lọ hallelujah so àwọn òṣèlú náà bá ń rántí kí ni wọ́n bá gbà lọ wọn wàláhì bàtà wà kékeré mo ṣe wà ní mo ṣe tó kí sí yẹn mi o ìmọ̀ àmọ́ tí ń jẹ́rẹ̀ nílùú wà lọ́rùn àmọ́ kúrò táwọn èèyàn tó máa ń ṣe ìjọ táwọn èèyàn bá sáńsìtú lílá oní ẹ̀dákẹ́ ọgbà tọ́kọ̀ ìyàdákẹ́ wọ́n pé ẹ̀tọ́kọ̀ Allahu Akbar Allahu Akbar ẹ̀tọ́rẹ́ Allahu Akbar ọ̀rọ̀tẹ́ Allahu Akbar la ilaha illallah náà wàlá ẹ̀wọ̀n wọlé tọ̀wà ní kìí sí ìlànà àwọn mùsùlùmí tó ayà kúrò àlá tó ń kà fúnra wà nínú tàbọ́mù ẹ̀lì pẹ̀lú pẹ́kẹ́ ra ṣe ní kẹ́ yẹpẹrẹ ara yín ẹ má ṣe gbémọ́ káyé ẹ má lẹ jẹ́ bákan ẹ má tọrọ pé ṣẹṣẹ ní kí ni yóò máa ṣe yìí tó afáṣẹ́ bá ti gbọ́ tó fẹ́ sọ lóyún yẹn kí ó ti ya yẹ̀bá fún kékeré sọlọ́run lẹ́fẹ́ pè fún wa láti ẹ̀fẹ́ lo àfọ̀ṣẹ́ ní nǹkan tó ẹ̀fẹ́ kẹrù bọ̀ náà tó kí ọ̀rọ̀ àjìnà sí so mo ti fẹ́ mú àyà mi náà ni second àyà nínú Suratul A'raf yìí náà nígbà kan second to the last I mean mm, second to the last. ọlọ́run bá ní ní òun jẹ́ nǹkan bí àyà 205 yẹn 205 olùwàlẹ̀ wọ́n kúrò rọ́bà kàfin náà nínú Suratul A'raf yìí bákan náà ni lọ́nà tó bá fẹ́ ṣe zikiri kẹ́kàn wadkur rabbak àti tó bá fẹ́ dákọ̀ ọlọ́run fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba béèrè fi nafsika fúnra nìkan wọ́n nìkan fúnra rẹ ní tadarru'an pẹ̀lú ìyẹpẹrẹ ara ẹni ẹ̀wọ̀ ọjọ́ àyàtẹ̀kan náà ó tún ní wà khufyatan ní jẹ́jẹ́ ọ̀wá yan kí wọ́n dúnà lè jahari minel kan ọgbọ́dọ̀ mọ́ wí jáde báyìí ayà Kùránì 205 suratul A'raf torí tàbá ń sọ̀rọ̀ wọ́n wọ́n ni alátakò ní ọmọ ìgbọ́n tàtakò lọ tí Kùránì náà lẹ́ni tàtakò ṣẹ́yìn lẹ́wà gbẹgbági ni àbí Kùránì ló gbẹgbági ṣẹ́yìn lẹ́ mọ̀ ni àbí Kùránì lọ́mọ̀ ṣẹ́yìn lẹ́sìn ni àbí Kùránì lẹ́sìn tí ẹ bá ń sọ ní sí pé gbogbo èmi àwọn nọ́sífàtì kọ̀rí ibù gbogbo wọn oníṣàwí oúnjẹ fi gbogbo ẹyẹyàn wọ́n tako ìlànà alukurani wọ́n ni àṣejù yìí pọ̀ jù tí ẹ̀yin lẹ mọ̀ ní àdúkùrán lọ́mọ̀ táwà làṣejù rẹ̀ pọ̀ báyìí tani tani tani tani làṣejù rẹ̀ pọ̀ oníjàlàbí ẹjá sàdúrà ẹjá kójọ láti kí ní kẹfún kálukú ẹjá síwájọ sàdúrà àpapọ̀ tẹ́bá ní kèé sọ̀nà iṣẹ́ kùránì lọ́nà ní àbẹ́ ti yàbí ń tẹ́yìn sọ lọ́nà so ń rẹ o ayà Qur'an là ka kà fúnra wa yìí two hundred and five fa ẹni eh, eh, Suratul eh, A'raf ó ní wadhkur rabbaka fi nafsika máa dọ́rọ̀ wọn bá rẹ ma máa ma arántí máa dá àzíkiri yẹn ṣe fúnra rẹ ẹ gbọ́dọ̀ kó jọ hàlá hàlá hàlá hàlá hàlá níbo lẹ́kiri níbo lẹ́kiri la ilaha illallah la ilaha illallah la ilaha illallah níbo lẹ́kiri gbọ́lẹ̀ ti rí ànífi nọ́fsì ká máa dá ṣe fún ara rẹ̀ sàdọ́rọ̀ àrùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà kọ́fìyà àti jẹ́jẹ́ wà dúró dẹ̀ jẹ́ àhárí mi rẹ̀ kọ́ máa wì jákè bílgùdú wì wà láàfọ́n láàárọ̀ lọ fẹ́ ṣe ni nírọ̀lẹ́ lọ fẹ́ ẹni tó lọ́wọ́ rántí ọlọ́wọ́ ọba tó fi nǹkan mínú sí ń bá kí ọmọ sínú wọn ẹwọ́n tẹ̀ka òun ní iná oláyò ìbúl mọ́sẹ̀lì nínú sọ́látù 55 tí wọ́n kà áyà 55 tí wọ́n kà lẹ́ẹ̀kan ó ní èmi ò láìkí aláṣẹ jù ẹ̀dá torípò òun sàṣíkiri torípò ọ̀rọ̀ tì ní kwamọ̀ sàṣẹ́jù àṣẹ́jù ní kọlóòdé síkiri kọmọ lọ lé sẹ́sọ funfun àṣẹ́jù ní kó lóun ṣe síkiri kó gbé ìlú kó gbé bàndírì ní epo ń tà síkiri àtẹ́jú ní kí wọ́n pariwo pariwo pariwo anẹ́bí sallallahu alaihi wasallam àdíṣẹ́ ìlànà sọ́rọ̀ Bukhari àdíṣẹ́ mọ̀ ẹ́ríà ni oúnjọ kan àwọn ń bọ̀ pẹ̀lú anẹ́bí sallallahu alaihi wasallam àmọ́ tẹ́ bá